ọjọ́ kẹjọ oṣù kejì jẹ́ ọjọ́ tí àjọ àgbáyé yà sọ́tọ̀ láti ṣe ayẹyẹ fún àwọn obìnrin eléyìí ni láti ṣe ìlanilọ́yẹ̀ ìpolongo láti fòpin sí ẹlẹ́yàmẹ̀yà láàrin ọkùnrin àti obìnrin ìlanilọ́yẹ̀ láti rí dájú pé apárò kan kò ga jù kan lọ nínú iṣẹ́ ṣíṣe ìdíje du ipò tàbí láti jẹ́ adarí. ǹjẹ́ ó wu ìwọ láti máa gbé ní agbègbè ìlú tàbí orílẹ̀-èdè tí òye ti wà wípé kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe. ǹjẹ́ ìwọ tiẹ̀ ní àfojúsùn irúgbé ayé níbi tí àparò kan kò ti ga ju ìkan lọ bí? àbí ìwọ ò tiẹ̀ mọ̀ wípé ó ṣeé ṣe láti ní àwùjọ níbi tí takọtabo ti ní ẹ̀tọ́ kan náà lábẹ́ òfin. ó ṣeé ṣe o tí èmi àti rẹ gẹ́gẹ́ bí obìnrin bá lè dìde gírí láti dí àlàfo tó wà láàárín ọkùnrin àti obìnrin ní gbogbo ọ̀nà. láti wà ní ipò aṣáájú tàbí ipò mìíràn tó bá ìgbà mu. nítorí obìnrin ní ọgbọ́n. láti díje dupò jẹ́ aláṣẹ tàbí apàṣẹ. obìnrin ní ìmọ̀ obìnrin ní òye ó sì tún ní làákàyè pẹ̀lú láti tò ìlú àti orílẹ̀-èdè láìsí húrùnhúrùn wípé obìnrin ni kò lè débẹ̀ obìnrin ni kò lè jẹ́ olórí wa obìnrin ni kò lè jẹ́ aṣáájú wa. dìde kí o gbé àgbédínà kúrò lójú ọ̀nà àti dé ipò tó tọ́ sí ọ gẹ́gẹ́ bí obìnrin. nítorí pé láìsí obìnrin kò sí ìlú láti lè ṣe Kaftan TV Yorùbá à ń kí àwa obìnrin wípé a kú àyájọ́ àwa obìnrin lágbàáyé